a dream that one day I will be an international business tycoon with my influence in almost every part of the world. Why is this happening in my church? As you see me now, I'm dead. I know what to do. without my consent. It remains entirely 14 more days. How have you been handling your courtship without sex? There is a producer in you. That producer is the one that produces those things that you see. Jenny Nigi Ajara tó ní èso tó lómi nínú. níbo ló rò pé òun sá lọ ọ̀dẹ̀ níbo ló rò pé òun sá lọ ọ̀dẹ̀ ẹgbẹ̀rún Samuel ò lè Samuel lọ́wọ́. ìwọ fẹ́ gbé ìyẹn pamọ́ nígbà tí ilé tó tóbi jù yẹn lọ wà ń bí ọ̀dà náà wò ó You know what? See that? Inú mi dùn, ayọ̀ mi kún. Ah. Why are you so happy? Okay, okay, okay. You want to know the reason? Ẹsẹ̀ mú òdìdí mú mi ti dùn. Okay, I'm trying. Lákọ̀ọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé lónìí nìdérí Ọlọ́run máa wá sí ìmúṣẹ láyé àwọn méjèèjì. Ìyẹn kọ́. àti ọjọ́ pípẹ́ ìrètí mi láti fi tó yẹ láti wà ní kọ́ṣì lálẹ́ òní. ṣé ń gbọ́ ẹ ń gbọ́ <laughs> lálẹ́ òní ló máa wá sí ìmúṣẹ. ẹ̀fọ́ nìkan ṣá. <laughs> kò fọ́ ni o kò fọ́ ni o ah ok ok ok ok mo tún inú mi tún dùn. torí pé owó mi bá ẹ̀rín ayọ̀. <laughs> ọwọ́ mi gbòdòdó ẹ̀yẹ. Abímbadàn. <laughs> thank you ayọ̀ tèmi náà púpọ̀ nítorí òní ni ọlọ́run máa fi adìrere dé mi lórí. oh my god. ẹ tètè ṣe kíá o kẹ́yìn náà má pẹ́ dé church. ẹ tí ì ṣetán ni tí ẹ máa gbé tàǹtì lọ ni ẹ̀yin obìnrin ṣá. ìlò bàbá ìyàwó òní lọ́jọ́ ayọ̀ wa ẹ jẹ́ ká fọ̀rọ̀ mọ́. òní lọ́jọ́ ayọ̀ wa lọ́jọ́ ayọ̀ wa lọ́jọ́ ayọ̀ wa òní ayọ̀ wa. àwọn wọlé àwọn wọlé mi ò mọ mi Jesus wọ́n mọ̀ sí túnṣe wọ́n mọ̀ tí wọ́n wà kí kí la máa ṣe. mi ò mọ I don't know. wọ́n mọ̀ tí wọ́n wà Jesus ah, ah. Jesus ah, Jesus. ẹ àánú kan tí mo fẹ́ ṣe fún ẹ rárá iṣẹ́ tá a rán mi wá jẹ́ òun ni mo fẹ́ ṣe èmi tó ń wò yìí ni wọ́n ń pè ní afiniṣasí lọ́jọ́ ayọ̀ ẹni àfi ajẹ má jẹ ayọ̀ lóòótọ́ ni mo mọ̀ wípò ní lọ́jọ́ ayọ̀ ẹ ṣùgbọ́n ọdọọdì nǹkan ayọ̀ ẹ ò lè ṣojú ẹ àní nǹkan ayọ̀ ẹ ò lè ṣojú ẹ rárá rárá àti rárá ni. bí ìran yẹn ṣe lọ nìyẹn sàn. That's serious. Daddy, ẹ̀rù ń bà mí gidigidi. In fact, I'm so confused. Ọjọ́ mẹ́sàn-án ló kù ká ṣègbéyàwó wa. Well, lákọ̀ọ́kọ́ mo láti kìlọ̀ fẹ́yìn méjèèjì pé ẹ ò gbọ́dọ̀ lọ sínú ìgbéyàwó pẹ̀lú ohun kọ̀kọ̀ tàbí ohun ẹ̀gbin láì jẹ́wọ́ níwájú Olúwa because our God is not an author of confusion. Now, Sister Juliana. Sir. Deborah Johnson. àwòtí sá. ǹjẹ́ òun ká wà tó yẹ kẹ́ ẹ jẹ́wọ́. rárá sá kò sẹ́ni tẹ̀. sẹ́ni tẹ̀ well if that be ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa àti ọlọ́run wa ẹ̀yin ni ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé bí àwọn ọmọ wọ̀nyí ti ń lọ sínú ìgbéyàwó báyìí gbàjọ́sìn. Somebody! Somebody! Somebody! ara ẹ máa yá àmín àmín asa àkọ́ nínú ìwé mọ́ wípé nípa iná Jésù ń la mú wa lára dá Jésù àdáwọ́ dé àmín ẹ jẹ́ ká nígbàgbọ́ ah. ẹ jọ̀ọ́ ẹ fara balẹ̀. ẹ wo it is well èmi ń gbàgbọ́ wípé ara wọn máa yá ara wọn á yá. ẹ ti ronú jù ẹ fọkàn balẹ̀ let's trust God ara wọn máa yá I've been praying with you as well hmm? mo kàn máa recover very soon. Juliet you don't understand you don't understand what I'm going through sori gbogbo owó ta plan láti lò fún reception wa gbogbo pátápátá láti lò ní hospital open the hole wọ́n sì ń béèrè owó sí i eh? ó sì ní ká máa mówó wá and you know the condition of his father eh? bó ni mo ti fẹ́ rówó báyìí that's in fact i'm even fed up. lára ṣe báyìí o and the only money tó wà lọ́wọ́ tèmi ni school fees tí dájú iṣẹ́ kò fún mi lánàá bóyá ká kó yẹn náà sílẹ̀. Juliet tí má gbọ́wọ́ school fees dáàdì kò fún un báwo ló ṣe fẹ́ kí dáàdì feel mo ní láti máa lọ sí hospital I have to stay with him. ẹ tún padà lọ. ẹ mo ní láti lọ. ẹ ẹ jẹ́ ká jọ máa lọ ń gbà yẹn. wá tẹ̀lé mi. ẹ let's go together. thank you dear. Daddy, Daddy, pastor Daddy, Daddy. ṣe ṣàánú mi ẹ ṣàánú mi. bí ẹnu ẹ dákẹ́ ọ̀nà àbújá kan ò sí fún ẹni tó wà lọ́rùn ọ̀pẹ níwọ̀n ìgbà tó ti fọwọ́ síwé àdéhùn pẹ̀lú wa <laughs> ohun tó bá wù wá la lè fi ọ́ ṣe. Ah, ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ah kí ni ẹ̀ṣẹ̀ mi àti pé ta ni wá arákùnrin yìí. <laughs> Johnson Adégbájú jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìdáhùn sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn orúkọ tèmi ni Johnson Ọláolú Adégbájú tó túmọ̀ sí wípé ìwọ ni èmi èmi sì ni ìwọ. <laughs> ní tẹ̀sẹ̀ tó ṣẹ̀ ó jọ yí àwa méjèèjì. ẹjọ <laughs> àjọ kò yé mi kò yé mi kò yé mi ẹ ṣàánú mi. <laughs> ẹjọ́ ìṣàánú mi mi ò pàdé yín rí mi ò mọ̀ yín rí mi ò pàdé yín rí tá a fi máa ṣera wa. <laughs> Ah! wọ́n bí ìbéèrè tó ń béèrè yẹn ò wúlò lọ́wọ́ tá a wà yìí ohun tá a fẹ́ fi ọ́ ṣe òun ló ṣe pàtàkì ẹ bó o bá tiẹ̀ rántí ohunkóhun ó ṣàyẹ kó rántí ohun àṣírí tí ń bẹ lọ́rùn rẹ yìí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Yeah! Ah. Oh. Yeah, Joe! Hey <laughs> Joe! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! ṣé ẹ̀yin ni bàbá Johnson. bẹ́ẹ̀ ni sàá dọ́kítọ̀ èmi bàbá Johnson ẹ dákun ẹ ṣàánú mi ǹjẹ́ mọ̀ pé láti bí ọdún mẹ́wàá ni ìyá rẹ̀ ti sí láyé mọ́ ẹ wá wo ìgbéyàwó rẹ̀ là ń múra ká sì gbéyàwó lé ẹsẹ̀ yíyọjú dọ́kítọ̀ ẹ ṣàánú mi ẹ gbà mí. Hmm. ẹ wo pẹ̀lú gbogbo akitiyan wa lórí ọmọ yín àti àwọn oògùn tí a lò fún un kò tí ì fẹ́ẹ̀ sí àtọ̀ tó yanrantí o. Ah, bọ̀dá rẹ̀ dókítà ṣàánú mi ẹ ṣàánú mi gbà mí. ipò tó wà báyìí ọkùnrin johnson ò ní ju seventy two hours láti lò láì jẹ́ pé a lo life support machine kádẹ́rì fáìlì lọ sí ọtún máa ṣe operation fún ní kíákíá ẹ wo báyìí ó wà lórí ọ́sítíjì lọ́wọ́lọ́wọ́ sísìn. ọ̀dà rẹ̀ ọ̀dà rẹ̀ dókítà ìsàánú rẹ̀ dókítà ee dókítà gbà mí àbí olúwa mú wọn lára dá bro johnson padà bọ́ sípò olúwa mú wọn lára dá jẹ́ kí ara bro johnson jẹ́ kí ó yá olúwa restore his health back to him oh lord restore his health back to him restore his Restore his health back to him. Restore his spirit. Oh Lord, heal bro Johnson. Your word says, nípa ìnà rẹ ni a mú wa láradá. Olúwa mú wa láradá. Olúwa mú wa láradá. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà, ẹ ká sọ fún Ọlọ́run kí Ọlọ́run kí ó rẹ ẹ̀mí bro Johnson padà àdúrà ní orúkọ. Sista mi sísá mi èyí gbàdúrà èyí gbàdúrà bó ṣe kẹ gbàdúrà ṣó ti rẹ̀ yín ni. ẹ̀yin ti gbàgbé ni pé bíbélì sọ wípé tí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú agbára rẹ kò tó nǹkan nìyẹn. Juliet kò rẹ̀ mí in fact kì í ṣerú àkókò báyìí ló yẹ kó rẹ̀ mí ó ti gbàgbé ni pé ọjọ́ méje péré ló kù ká ṣègbéyàwó. jọ bó ló ti fẹ́ kí bẹ̀rẹ̀ bó ló ti fẹ́ kí bẹ̀rẹ̀ báwo ni mo ṣe fẹ́ kí bẹ̀rẹ̀. ẹ wo sísá mi eléyìí ti kọjọ rẹ kú o kì í ṣàsìkò oh eléyìí ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run kí Ọlọ́run kí ó rẹ̀ inú wọn padà kí ó mú ọbọ̀ sípò àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù Olúwa ẹ̀mí mọ́ o Olúwa mú ọ̀rọ̀ wọn yá wọn padà bọ̀ sípò olúwa rà wọn padà rẹ ẹ̀mí wọn padà olúwa rẹ ẹ̀mí wọn padà olúwa rẹ àbúròjò sì padà jẹ́ kí ara wọn kí ó dá ní orúkọ jésù restore his health back to him. Yeah. Ah, it's ah, Ну Румянцев! àti owó tá prepare fún engagement ẹ ló wà nílẹ̀ báyìí one thirty thousand naira ha a ní option màá kó fàbúrò ẹ pé kó wá kó fún ẹ. so that ntí yẹn bá lè gbé nínú hospital bìíní dádì doctor sọ pé bro johnson ò ní ju ọjọ́ méjì péré if the operation is not done <laughs> i'm so confused now mi tẹ mọ̀kọ́ tó yẹ kí n ṣe mọ́ dádì ọlọ́run bá mi dá májẹ̀mú pé wàá fún mi lọ́kọ tí ò tiẹ̀ ní di ọjọ́ wedding ẹ̀ ẹ dádì kí ni mo fẹ́ ṣe báyìí i'm so confused. <laughs> stop talking like unbeliever now àwa náà ń gbàdúrà pẹ̀lú ẹ lórí ọ̀rọ̀ yìí mo sì mọ̀ pé Johnson ní ìfẹ́ Ọlọ́run fún ẹ bẹ́ẹ̀ sì ni ọmọ Ọlọ́run ni nítòótọ́ fi ọkàn rẹ balẹ̀ all things shall be well. Daddy, Juliana six days to my daughter's wedding ah jésù ṣàánú mi olúwa má jẹ́ kójú tì mí. mọ́mí ọ̀rọ̀ yìí kì í ṣe let's trust God and pray mo mọ̀ pé wedding ẹ̀ máa hold ara bro Johnson dẹ̀ máa yá very soon mọ́mí ẹ̀ máa ń sọ̀kọ́ olúwa kí ló dé tí irú eléyìí ń ṣẹlẹ̀ sí olùfọkànsìn bíi ti Johnson very gentle hardworking intelligent and God-fearing young man kí ló wá dé tó jẹ́ pé ní irú àkókò tá a múra fún ìgbéyàwó wọn ní irú eléyìí wá ṣẹlẹ̀ sísá mi sísá mi ẹ má sunkún mọ́ ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run gbọ́ nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni wípé nǹkan ayọ̀ yín kò lè di nǹkan ìbànújẹ́ fún yín lórúkọ Jésù I know nothing shall change your wedding date nothing ara bro Johnson máa yá. ṣe gbọ́. ọ̀kàrẹ̀ láì ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ẹjọ ẹjọ ẹjọ. tẹ̀lẹ́mọ́lá ṣe iṣẹ́ ló ṣe mí ṣiṣẹ́ ìdájọ́ ẹjọ́ ẹjọ́ ṣé wọn kò mọ̀ wípé eléṣe ni a fìṣẹ́ fún ìwé mímọ́ nínú ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ̀ kẹtàlá ó wí pé kì yóò dára fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀. Thank you. níbo lo rò pò ń lọ irú ìbéèrè wo ló ń béèrè lọ́wọ́ mi ó dà náà mo fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ń kọrin mímọ́ yìí ni bí ayọ̀ ó dà náà bí ẹ̀yìn rẹ̀. Gente weird. ibi tí àwọn èèyàn bíi tirẹ̀ wà ibẹ̀ la ń gbé ọ no rárá o rárá o ibi ẹkún ìdààmú ìhàn ìpayé keke ibẹ̀ kọ́ nípín mi wà no. ibi ìparun ni ilé rẹ. Ah, rárá o rárá ibi ìparun ni ilé rẹ. Ah! ibi ìparun ni ilé rẹ. ibẹ̀ kọ́ nípín mi wà ibi ìpanilẹ̀ ìyàwó tó ẹ yọ̀ǹda rẹ̀ fún mi fún ìgbà sà kò yé mi náà mi ò máa mi ò mọ nǹkan tí mo rà nígbà wọn ilé ilé ìwòsàn ni mo wà ní àwọn gìrìpá kan tí wọ́n wá jí mi gbé ah, ẹ wo bàbá wọ́n fìyà jẹ mí ẹ̀mí mi fẹ́ bọ́ ah, ìgbà tí mo jàjà bọ́ lọ́wọ́ wọn tí mo sá àsálà fún ẹ̀mí mi nígbà náà ni mo wá rí ibi ìsinmi tó wà lọ́ọ̀kan yìí mo bá súnmọ́ bẹ̀ kí n wọlé mo bá béèrè ìwé ẹ̀rí ìgbàlà mi mo sì fún wọn ṣùgbọ́n kàkà kí wọ́n ṣí ilẹ̀kùn ilé ìsinmi fún mi kí n wọlé ní àwọn kinní burúkú yìí ni wọ́n bá dédé yọ ni wọ́n bá sì bẹ̀rẹ̀ sí ní fà mí lọ sínú ìparun bó ti rí nìyẹn bàbá. ìwé ẹ̀rí rẹ̀ àwọn náà wá jókòó. Johnson. bàbá. ó sọ wípé o ní ojúlówó ìwé ẹ̀rí ìgbàlà lọ́wọ́. bẹ́ẹ̀ ni bàbá lọ́jọ́ kejì oṣù ìkẹfà lọ́dún bíi mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ọjọ́ yìí ni mo jáde síta gbangba láti fi ayé mi fún Jésù. ó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin ará àkókò náà ti tó báyìí bẹ́ẹ̀ ni ìpè náà sì ń dún báyìí ó pè wẹ lẹ́sẹ̀ sí ìrònúpìwàdà a ó wà níbí ó ṣetán láti fi ayé rẹ ọ̀nà rẹ àti ohun gbogbo tí o jẹ́ fún Jésù Jésù pè ọ́ báyìí ó ń pè ọ́ ó ní kí o wá fún ìrònúpìwàdà ológo ó yẹ máa jáde bọ̀ ìwọ tó fẹ́ fi ayé rẹ fún Jésù ẹ máa jáde bọ̀ ẹ máa jáde bọ̀ ó fàyè rẹ. fún jésù olúwa ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún kẹẹ̀ẹ́dógún sẹ́yìn ṣùgbọ́n ìwọ náà mọ̀ wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tó gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti gbé irú ìgbésẹ̀ yìí ṣáájú àkókò táwọn wí yìí. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọjọ́ tí mò ń wí yìí ó yàtọ̀ ìwàásù ọjọ́ yìí ó yàtọ̀ sí àwọn tí mo ti ń gbọ́ sẹ́yìn pátápátá ah! ọkàn mi gbọgbẹ́ ọkàn mi gbọgbẹ́ púpọ̀ púpọ̀ ah! léyìí tó mú kí n jáde láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú pẹpẹ. jésù olúwa mo wá síwájú pẹpẹ lónìí láti fàyè mi fún ọ ọlọ́run dáríjì mi ẹlẹ́ṣẹ̀ ni mí òpùrọ́ ni mí oníjà ni mí onínúfùfù ni mí olúwa ọlọ́run ṣàánú fún mi. Johnson lóòótọ́ ló jẹ́wọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ń dá ṣùgbọ́n kì í ṣe wípé o fi ayé rẹ fún Jésù. mo fayé mi fún Jésù. Jésù Olúwa mo wá síwájú pẹpẹ lónìí láti fayé mi fún ọ Ọlọ́run dáríjì mi ẹlẹ́ṣẹ̀ ni mí. mo fi ayé mi fún jésù. òpùrọ́ ni mí oníjà ni mí olílùfòfò ni mí olórí dáríjì mi. rárá ọ̀rọ̀ ẹnu lásán ni ìwọ náà mọ̀ wípé o ò fi ayé rẹ fún jésù rárá. bíi ti báwo. láti ọdún ìwá ni mo ti ń bá ọlọ́run rìn mo ń lọ ilé ìjọsìn déédéé mo jẹ́ olùfọkànsìn tòótọ́ léyìí tó mú kí á yàn mí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn adarí nínú ìjọ láti ìpele kan sí òmíràn. ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ló ti ti ipasẹ̀ mi wá sí ìrònúpìwàdà bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọmọ ìjọ gan jẹ́rìí sí wípé ọmọ Ọlọ́run tòótọ́ ni mí fún àpẹẹrẹ. Hmm. bro Johnson mo dúpẹ́ lọ Ọlọ́run fún ìgbésí ayé yín ah, ìgbésí ayé yín ó pè mí níjà gan-an pàápàá sunday school tí ìtẹ́yẹ parí ń sìn ẹ wò bọ̀ johnson ẹ gbàdúrà fún mi ni kémi náà lè dàgbà sókè nínú ẹ̀mí bíi tiyín ìgbé ayé ẹ̀mí mi sú mi. ah well we thank God my brother ọlọ́run ló ń ṣe ohun gbogbo nínú ayé wa ọlọ́run ni ká fi gbogbo èyí fún so to God be the glory. amen. johnson. Johnson bàbá bí wọ́n bá ń tàn ìwọ náà ti ń tan ara rẹ̀ ó kì í ṣe àtúnbí rárá ó kàn fi ara jọ àtúnbí ni nítorí pé ẹlẹ́sìn lásán ni ọ́ lóòótọ́ ló wù ọ́ láti bá Ọlọ́run rìn ṣùgbọ́n o kọ̀ láti jòlú ara rẹ láti bá a rìn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí a kọ nínú ìwé Matthew orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹjọ rẹ̀ tó wípé àwọn ènìyàn wọ̀nyí fi ẹnu wọn bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi àti wípé kì í ṣe gbogbo àwọn tó ń pè mí ní olúwa olúwa ni yóò jogún ìjọba ọ̀run. <sighs> bàbá bíi ti báwo ayédèrú ni ìwé ẹ̀rí ìgbàlà tó wà lọ́wọ́ rẹ yìí. ó dà fún àpẹẹrẹ tú ẹrù tó wà nínú àpò ọrùn rẹ yìí jáde. ẹrù wo. Johnson àní kó o tú ẹrù tó wà nínú àpò rẹ yìí síta. rárá o èmi nìkan ló mọ ohun tó wà ń bẹ̀ ó ṣòro fún mi láti tú. bí ó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ àṣírí ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti bá Ọlọ́run sọ pé kó dáríjì mí mo sì ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. bàbá ó ṣòro fún mi láti tú ìwé lúùkù orí ìkejìlá ẹsẹ̀ ìkejì rẹ̀ wípé kò sí ohun tí a fi aṣọ bò tí a kì yóò ṣí aṣọ kúrò ní orí rẹ̀ kò sì sí ohun àṣírí tí ènìyàn kì yóò mọ̀ <laughs> Johnson Ọláolú Adégbájú kí ló dé tó ń gbé ìgbé ayé àdàmọ̀dì ìwé kọ́ríńtì kejì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún rẹ̀ wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí ohun gbogbo di ọ̀tun ọ̀pọ̀lọpọ̀ irú rẹ báyìí ló ṣe ni láàánú pé wọ́n pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tí wọ́n lérò wípé wọ́n ti wà nínú Kristi ṣùgbọ́n tí ohun àtijọ́ sì wà nínú ayé wọn síbẹ̀ ogunlọ́gọ̀ wọn ló ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n di àlùfáà díákónì ẹbí ajínrere tó sì jẹ́ wípé ayédèrú ìgbàlà òun ni wọ́n ní. Baba, kò yé mi ó dáa kí wá ló túmọ̀ sí pé kí ènìyàn di àtúnbí. ó dáa tí ọlọ́run ṣẹ̀dá ènìyàn àkọ́kọ́ erùpẹ̀ ilẹ̀ ni ó fi mọ àgọ́ ara rẹ̀ lẹ́yìn tí ọlọ́run dá àgọ́ ara ènìyàn yìí olúwa ọlọ́run ní èémí ìyè sínú àgọ́ ara ènìyàn náà ohun tó mú kí ènìyàn àkọ́kọ́ yìí kó wà láàyè òun ni ẹ̀mí mímọ́ ti ọlọ́run tó ń gbé nínú àgọ́ ara rẹ̀ lẹ́yìn èyí olúwa ọlọ́run pa á láṣẹ fún ènìyàn yìí kí ó má ṣe jẹ nínú èso igi ìmọ̀ rere àti ìmọ̀ búburú olúwa ọlọ́run wípé ìjọ́kíjọ́ tí ènìyàn bá jẹ nínú èso igi ìmọ̀ rere àti búburú yìí ọjọ́ náà ni ènìyàn yóò kú ní tòótọ́ ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ènìyàn ṣe àìgbọràn sí àṣẹ olúwa ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ó jẹ nínú èso igi ìmọ̀ rere àti ìmọ̀ búburú ènìyàn sì kú ní tòótọ́ ṣùgbọ́n ikú tí a sọ nípa rẹ̀ yìí kì í ṣe ikú ti àgọ́ ara yìí kò túmọ̀ sí wípé àgọ́ ara erùpẹ̀ yìí yóò ṣubú lulẹ̀ ṣùgbọ́n ẹ̀mí ìyè ọlọ́run tó ń gbé nínú àgọ́ ara ènìyàn náà òun yóò jáde kúrò nínú àgọ́ ara rẹ̀ lẹ́yìn náà ẹ̀mí àìmọ́padà wọlé wá láti dípò ẹ̀mí ìyè ọlọ́run tó jáde ẹ̀mí àìmọ́ yìí ni à ń pè ní ọkùnrin ògbólógbò ọkùnrin àtijọ́ ẹ̀mí òkùnkùn èyí gan ni ẹ̀mí tó ń dẹ́ṣẹ̀ nínú ayé gbogbo ènìyàn ìdí rẹ̀ nìyí tó fi jẹ́ wípé gbogbo ènìyàn tí a bá ti inú obìnrin bí ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wọn ẹlẹ́ṣẹ̀ ní gbogbo ènìyàn tí a bá bí nítorí pé ẹ̀mí tí ń gbé nínú ènìyàn ẹ̀mí ẹ̀ṣẹ̀ ni mo fẹ́ kó o gbọ́ mi dáadáa hmm, tí ènìyàn bá ní igi òro nínú ọgbà rẹ̀ ṣùgbọ́n tó kórìíra èso orí òro yìí ǹjẹ́ tí irú ẹni bẹ́ẹ̀ tó bá wọ́ gbogbo èso tó wà lórí igi òro yìí ǹjẹ́ èyí túmọ̀ sí wípé igi òro yìí ò ní mú èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ rárá ní àkókò òro gan igi òro yìí yóò tún mú àwọn èso òro mìíràn jáde ohun kan ṣoṣo tó lè mú kí a má rí èso òro ní inú ọgbà bẹ́ẹ̀ mọ́ ó ní wípé ká fa igi òro yìí tu ti gbòǹgbò ti gbòǹgbò. Johnson Ọláolú Adégbájú. láti ìgbà tí ádámù ti ṣe àìgbọràn sí àṣẹ ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ tí ọkùnrin ògbólógbò ni sì ti rápálá wọnú ayé rẹ̀ láti ìgbà náà ni gbogbo ènìyàn tí a bá ti pa obìnrin bí tí gbogbo wọn ti di ẹlẹ́ṣẹ̀ gbọ́ mi dáadáa ènìyàn kì í kàn ṣe ẹlẹ́ṣẹ̀ látàrí pé ó ń parọ́ ó ń jalè tàbí ìgbéraga lásán hmm. ṣùgbọ́n nítorí ẹ̀mí tó ń gbé nínú ènìyàn òun ló ń sọ ènìyàn di ẹlẹ́ṣẹ̀ ènìyàn lè gbìyànjú láti ká gbogbo èso ẹ̀ṣẹ̀ kúrò ṣùgbọ́n eléyìí kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀ rárá níwọ̀n ìgbà tí igi tó ń sun èso ẹ̀ṣẹ̀ bá sì ń gbé nínú ayé ẹni bẹ́ẹ̀ ó dára lóòótọ́ láti ká gbogbo èso ẹ̀ṣẹ̀ kúrò ṣùgbọ́n níwọ̀n ìgbà tí igi tó ń sun èso ẹ̀ṣẹ̀ yìí bá sì wà nínú ayé èèyàn lákòókò rẹ̀ igi náà yóò padà sun èso mìíràn ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń padà dẹ́ṣẹ̀ lẹ́yìn tí wọ́n ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí wípé wọ́n kọ̀ láti wú igi ẹ̀ṣẹ̀ ayé wọn Johnson ọ̀pọ̀lọpọ̀ ní òye yìí kò yé nígbà tí wọ́n gbọ́ ìwàásù ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ló rò wípé nígbà tí wọ́n bá jáde tí wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn nìkan ni à ń pè ní àtúnbí wọ́n yára láti ká gbogbo èso ẹ̀ṣẹ̀ kúrò ṣùgbọ́n igi tó ń so èso ẹ̀ṣẹ̀ nínú ayé wọn ó wà síbẹ̀ hmm. lẹ́yìn ìgbà díẹ̀ wọ́n tún padà bá ara wọn nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ti rò wípé wọ́n ti kọ̀ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ̀ yára wọ́n já díẹ̀ kúrò nínú èso ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé wọn wọ́n sì dá àwọn kan sí. Si yálà pé ó dára ni tàbí torí ìdí kan tàbí òmíràn ìdí rẹ̀ nìyí tí a sì fi rí àwọn àlùfáà tí wọ́n ń parọ́ díákónì tó ń ṣe àgbèrè àwọn ọmọ ìjọ tí wọ́n ń gbéraga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí igi tí ń sun èso ẹ̀ṣẹ̀ ó sì wà nínú ayé wọn. Johnson níjọ́ tó o lò fi ayé rẹ fún Jésù ohun tó o ṣe ni wípé o ká ní ẹ̀kọ́ nínú àwọn èso ẹ̀ṣẹ̀ ayé rẹ ṣùgbọ́n o kọ̀ láti fa igi tí ń so èso ẹ̀ṣẹ̀ nínú ayé rẹ tu. ó dà fún àpẹẹrẹ. Jésù Olúwa wa á lọ gbé ohùn àdúrà wa sókè. Okay a sọ fún ọlọ́run pé olúwa ní ti wẹ́dì tá à ń prepare fún yìí pé kí ọlọ́run kó wá dìde ìrànlọ́wọ́ pé gbogbo ohun tí a nílò pátápátá kí ọlọ́run kó wá pèsè kí ọlọ́run kó lu àwọn ènìyàn láti ràn wá lọ́wọ́ ó yá àdúrà. orúkọ jésù. ah sista Aisha tí n bá ṣáà ti ń wò báyìí ló dàbí pé kí n kàn kíìsì ẹ̀ kí n máa rò má sì kí n kàn gbámú ṣùgbọ́n tí n bá tí n bá tí n sọ fún báyìí kò náà ni holy sister ṣùgbọ́n bróda lèmi náà ẹ bróda lèmi náà àti tí a máa fẹ́ra náà ni ṣùgbọ́n tí n bá kí wàá lè ròyìn ṣe ń wá sí mi lọ́kàn báyìí náà ṣàánú mi kò yé mi náà but I can't control it anymore àbí àbí kí n sọ fún wọn kó má yẹ kí bó ṣe ń ṣe bó ṣe ń ṣe mi náà ló ṣe ń ṣe àwọn náà àbí àbí. Hmm. ṣé ó ti wá yí ẹ báyìí wípé o ò tí ì di àtúnbí rárá torí wípé ọkùnrin ògbólógbò nì tí mú ènìyàn dẹ́ṣẹ̀ ó sì wà nínú ayé rẹ̀ ara àwọn atọ́ka wípé ọkùnrin ògbólógbò nì èyí tí múni dẹ́ṣẹ̀ sì ń gbé nínú ayé ènìyàn nìyí irú ẹni bẹ́ẹ̀ a máa fi ara rẹ̀ pamọ́ bí o ti ń ṣe yìí ìwọ náà mọ̀ wípé o sì ní àwọn àṣírí kan tó o fi pamọ́ bó tilẹ̀ jẹ́ wípé o ti fi gbogbo ọjọ́ ayé rẹ ṣiṣẹ́ nínú ilé ìjọsìn ṣùgbọ́n ọ̀run àpáàdì ibi ìpayín kékeré ń dúró dì ọ́ ní ìkẹyìn ayé rẹ nítorí wípé. ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. Ah, mo gbé bàbá kí wàá lọ́nà àbáyọ báyìí. àgbélébù ni ikú orí igi àgbélébù nínú ìwé róòmù orí ìkẹfà ẹsẹ ìkeje rẹ̀ tó wí pé. ẹni tí ó ti kú ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìdí rẹ̀ gan-an nìyí tí Jésù fi kú lórí igi àgbélébù Jésù wá sáyé ó fi ara rẹ̀ rúbọ ó fa ọkùnrin ògbólógbò nì èyí nì tó mú ènìyàn dẹ́ṣẹ̀ ó fà á sílẹ̀ fún ikú lórí igi àgbélébù ṣùgbọ́n kìkìdá àwọn tí ó bá gbà á gbọ́ nìkan ni ìṣẹ́gun yìí wà fún. gẹ́gẹ́ bí Paul ti sọ nínú ìwé Galatia orí ìkejì rẹ̀ ẹsẹ̀ ogún wípé a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú Kristi bẹ́ẹ̀ kì í ṣe èmi mọ́ ṣùgbọ́n Kristi nínú mi. ọkùnrin ògbólógbòó ayé rẹ gbọ́dọ̀ di òkú kí a sì jí ọ dìde pẹ̀lú Kristi fa ọkùnrin ògbólógbòó ayé rẹ yìí sílẹ̀ fún ikú kó o lè bọ́ lọ́wọ́ ìparun tó ń rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ yìí hmm. èyí lè jẹ́ àǹfààní ìkẹyìn fún ọ ìgbà tí o lò pẹ̀lú ọkùnrin ogbó yìí ti tó ìwọ yóò máa gbé fún Jésù nìkan ìgbà tí ó lò pẹ̀lú ọkùnrin ogbó yìí ti tó ìwọ yóò máa gbé fún Jésù nìkan ó dìgbà ó dìgbà ó dìgbò ṣe ẹ ló ara ẹ̀ṣẹ̀ òdìgbò ṣe ìgbà tí ó lò pẹ̀lú ọkùnrin ogbó yìí ti tó ìwọ yóò máa gbé fún Jésù nìkan ọ̀run ń fún ọ ní àǹfààní mìíràn báyìí láti ṣe àtúnṣe ọ̀nà rẹ gbogbo. èwo ló wá ń ṣe ọ báyìí. Eh. mọ́mọ́ dára ẹ láàmú. ó ṣe àti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lákàìmọye ìgbà. ìwọ náà wò bó o bá fi lè tú àṣírí ayé rẹ síta pẹ́rẹ́ ah! ayé ó fi ọ́ ṣẹ̀sín ó tán fún ọ nu. Johnson Ọláolú Adégbájú fa ọkùnrin ògbólógbò ayé rẹ yìí sílẹ̀ fún ikú kó o lè bọ́ lọ́wọ́ ìparun tó ń rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ yìí èyí lè jẹ́ àǹfààní ìkẹyìn fún ọ. 爸爸，爸爸，爸爸。 Pastor. Oh. Hmm. Ah, mo ti já Ọlọ́run kulẹ̀. Mo ti já ara mi gan kulẹ̀. Ah. Ìgbésí ayé àdàmọ̀dì ni mò ń gbé. pásọ ayédèrú ìgbàlà ni mò ń jẹ́wọ́ rẹ̀ mo ti tọwọ́ bọ ìríra. pásọ pásọ mo ti tọwọ́ bọ ìríra èyí tó ṣílẹ̀kùn fún ọ̀tá mi láti tọwọ́ bọ inú ayé mi. mo bu ẹ̀ṣẹ̀ mi mọ́lẹ̀ ègbón ọlọ́run sì wá sórí mi. ọ̀tá mi sì ta. Si ó fa àìsàn sí mi lọ́kàn ọlọ́run fún mi ní onírúurú àǹfààní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n bá lè rí àánú gbà ṣùgbọ́n mo kọ̀ jálẹ̀ nítorí ìjáfẹ́fẹ́ aṣọ mi nínú ìjọ. ra Johnson ah. kí ló ṣẹlẹ̀ pàtó mo fẹ́ kí ẹ kúkú jẹ́wọ́ ẹ̀ ká lè bá a gbé ohun àdúrà sókè lórí yín mo fẹ́ kẹ́ ẹ sí ní kíákíá. bro Johnson open up ẹ má bu ẹ̀ṣẹ̀ yín mọ́lẹ̀. ọ̀sán. baba! bàbá bàbá ah, ah! mí sílẹ̀. Ah praise God! Mo ti mọ̀ pé olùdáǹdè yín bẹ́ẹ̀ láyé ó ń bẹ láyé ó ń bẹ láyé mo ti mọ̀ pé olùdáǹdè yín bẹ́ẹ̀ láyé ó ń bẹ láyé síbẹ̀. ah bro Johnson mo ti mọ̀ wípé kò sí nǹkan kan tó máa ṣe yín ẹ wo irọ́ lèṣù ń pa ṣé níbẹ̀ ṣe wà yìí come Saturday a jọ máa lọ sórí ọ̀tà ni kò sí nǹkan tó máa yẹ nítorí pé ẹni tó ń pa nímọ́ kì í sùn bẹ́ẹ̀ ni kì í tògbé torí pé òun aláàbò yín bẹ́ẹ̀ ni bro Johnson ah i'm so happy. Ah. Johnson Johnson tó o bá fi lè tú àṣírí a jẹ́ pé ó tán fún ọ nù o <laughs> ìwọ náà wò ó wàá wá di ẹni yẹpẹrẹ lójú àwọn tó ti ń fo ojú ọmọ ọlọ́run wò ọ́ Juliana ìyàwó àfẹ́sọ́nà rẹ gan ó lè kọ̀ jálẹ̀ póun ò ní bọ́ ṣègbéyàwó mọ́ wò <laughs> yá a fi mọ níbi tó sọ́dẹ̀ yìí o. Thank God, Brother Johnson ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ kí àfẹ́sọ́nà yẹn tó dé àfẹ́sọ́nà yẹn náà ló ti dé yìí ẹ kúkú sọ gbogbo ẹ̀ tán nígbà tí ọlọ́run sì fi lórí ọ̀fẹ́ sí yìí. Hmm. Bro Johnson mo ní ìmọ̀lára yìí pé ọ̀rọ̀ ti wà lọ́kàn yín tí ẹ fẹ́ sọ ẹ bá sọ. fa ọkùnrin ògbólógbòó ayé rẹ yìí sílẹ̀ fún ikú lè bọ́ lọ́wọ́ ìparun tó ń rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ yìí hmm. èyí lè jẹ́ àǹfààní ìkẹyìn fún ọ. Johnson tó o bá fi lè tú àṣírí a jẹ́ kó tán fún ọ nù o. sir uh, actually mo kàn ro àròjinlẹ̀ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni but in actual fact eh, kò sí nǹkan kan sà. dádì ogun ti ṣẹ́ ọlọ́run ti ṣẹ́gun fún wa ẹ wo bro Johnson ọlọ́run ti ṣẹ́gun fún yín ọ̀rọ̀ ayé yín ọlọ́run ti ṣe ní àṣepé ìṣúkò halẹ̀ ni kò sí nǹkan kan tó máa ṣe yín. ẹ wò dádì this weekend ẹ̀yin lẹ máa so wá papọ̀ a máa walk down the ọ̀tà báyìí ṣe ti gbọ́ ẹ wò ó lọ́jọ́ sìn. ẹ ti di aṣẹ́gun Johnson ẹ ti di aṣẹ́gun nínú olúwa ẹ̀yin daṣẹ́gun ìmọ̀ọ́ta ò níṣẹ́ lórí yín mọ́ o ẹ ti di aṣẹ́gun ṣẹ́rí bro Johnson wọn ò ní ṣiṣẹ́ abẹ kankan fún yín bẹ́ẹ̀ ni ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀ pátápátá. Ezio <laughs> ah, ah, ah. Ah!

ṣe ni láàánú pé lónìí tó yẹ kó jẹ́ ọjọ́ ayọ̀ Johnson lónìí tí ìbá jẹ́ ọjọ́ ìgbéyàwó rẹ̀ ó ní ó jẹ́ ọjọ́ tí ó bu omijé kíkorò sí gbogbo wa lójú. Hmm. Bọ́lá Johnson a kò lè gbàgbé iṣẹ́ ribiribi eléyìí tí ẹ ṣe láàrin ìjọ láàrin ọ̀dọ́ láàrin àwọn ọmọdé láàrin àwọn àgbà ọ̀pọ̀lọpọ̀ ọkàn tí ẹ yí padà nípa ìgbésí ayé yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn apadà sẹ́yìn tí ẹ mú dúró ó wù wá kẹ́ wà pẹ̀lú wa síbẹ̀ ṣùgbọ́n ikú wọlé ó sì mú un lọ ẹ lọ sinmi lẹ́sẹ̀ Jésù nígbà tí a tún pàdé ní àwọn olóòótọ́ rajọ́nsìn àfẹ̀yìn gbọ́n Jésù fẹ́ wọ́n jù. àwa mọ̀ pé ẹ lọ sinmi lẹ́sẹ̀ Jésù nígbà tí a tún pàdé ní ìpàdé àwọn olóòótọ́. rárá rárá inú ẹkú ìpáyínkẹ ni mo wà ibi tí ẹsẹ̀ kọ̀ọ̀kan gbé mi dére ah, gbogbo iṣẹ́ ìsinmi gbogbo ẹ̀ ló jẹ́ sásán torí ẹ̀jẹ̀ gbogbo ìgbà mi. Ah, ìyá ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n. 아, 아, 아, 아 bro johnson. kí ló dé tẹ̀ ń ṣe bí ọmọdé báyìí ṣẹ́rí tẹ́yìn ò bá sọ fẹ́ anybody then kò sí anybody tó máa gbọ́ látẹnu mi. mo sọ pé o mọ implication kọta ṣe yìí ah, imagine èmi odidi Sunday school teacher in the church ah, ló wá ṣubú sínú àgbèrè ní gbogbo ìgbà. gbogbo akitiyan mi láti dẹ́kun ìbálòpọ̀ láàrin mi àti ẹ gbogbo ẹ̀ ló ń já sí pàbó I don't know. mo gbàwẹ̀ mo gbàdúrà mo tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ náà ló já sí pàbọ̀ Juliet ìfẹ́ kan máa ń fà sí mi lọ́kàn ní gbogbo ìgbà ni your thought keeps coming to my heart all the time. Eh? Ah! nǹkan ń eh? Ah! but Juliet you know we can't continue like this this cannot continue we have to stop it I'm got to stop it. ah oh. Bro Johnson, see, I don't want you to feel guilty. ẹ̀yin lẹ́ẹ̀kan mọ́rú oore tẹ́ ń ṣe fún mi. Hmm. for like two years now tí wàá fẹ́ ṣe nǹkan oṣù mi ni mo máa ń ní ìnira. and ìgbà tí mo sọ fáwọn ọ̀rẹ́ mi wọ́n ní tí n bá lè rí ọkùnrin tá a lè jọ máa ní ìbáṣepọ̀ from time to time ah. wípé ó máa stop. Ah. and seriously i feel relieved láti gbà tẹ́mi àti yín ti bẹ̀rẹ̀. ah juliet hey. Eh, juliana ẹgbẹ́ òun máa gbọ́dọ̀ gbọ́ ah, kò máa gbọ́dọ̀ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ah. ẹ wo tí sísá mi ẹ fún wọn sílẹ̀ wọn ò lè Oh, it's ò lè gbọ́. Daddy, Daddy, please pray for me. Ẹ jọ̀ọ́ gbàdúrà for me. I don't want to die like Bro Josie, please. Mi ò fẹ́ kú Bro Josie. Daddy, please. Juliet! Juliet why why do ṣe gba èṣù láyè láti lò ẹ́ báyìí. ìwọ odidi àbúrò me. Juliet you are my sister Juliet I trusted you I loved you but you destroyed my life. You shattered my life. You ruined the day of my joy. That's why. Ah. Juliet. Ha! How could you? Àfẹ́sọ́nà ẹ̀gbẹ́ ẹ̀. Ha! Ra Johnson and you refuse to open up. ẹ̀yin tí gbogbo ènìyàn ń wò gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tòótọ́ àṣẹ tí ọ̀run mọ̀ yín mọ̀ ó yàtọ̀ pátápátá ó mà ṣe o ẹ sì gba ẹ̀ṣẹ̀ láàyè láti borí ayé yín lọ sínú ìparun. E Ah. ẹ̀ṣẹ̀ lérè ikú sì ní èrè ẹ̀ṣẹ̀ ṣebí ohun gbogbo tí ẹ ṣe ní kọ̀rọ̀ yàrá òun ti wá hàn gbangba báyìí abájọ tí jésù sọ nínú ìwé lúùkù orí ìkejìlá ẹsẹ̀ kẹta pé ohun gbogbo tí ènìyàn bá ṣe ní kọ̀rọ̀ yàrá lórí òrùlé láti pariwo ẹ níbo ló ti lo ayérayé rẹ. you ọláyínká. sista pèmí sírí ọláyínká. sista pèmí sírí ọláyínká. My door is not locked. It should be here. Let me try her number again. I've calling her. She's not picking it. Pèmísire Ọláyínká. Wait. I'm here to help you. Can I have my seat here with you? Why do you look restless and worried? Ah. You are also yoked with something, which make it look as if you are in bondage. Sister Pemi Siri Olayinka. Someone has been after my life. She has been monitoring me everywhere. She does not allow me to make decisions for myself. I cannot sit. I cannot talk. I cannot make friends of my choice. I cannot wear the type of dress I like. I cannot even marry the man of my choice. I'm helpless. And any time I try to cut myself away from her, I could not because of this rope that tied myself and her together. I'm not free. <laughs> yes. Indeed, you are not free. You are in bondage. And you need freedom. <laughs> Come to think of it, you caused it yourself by willingly yoke yourself into it. The solution to your problem is very simple. You mean there is solution? Exactly. Very simple. What is the solution? <laughs> Cut it off. Cut the rope. Cut it off. in relationship. Free yourself from the yoke. past two days. You are not picking my call. I've also been knocking your door for the past five minutes. You didn't come to open. Why? There's no problem, ma. I'm alright. I sent to you three days ago that you should come and see me. You refused to come. I was not chanced. And besides, I don't think it is compulsory for me to come and see you. Sister Pemisi Rola Yinka, Why are you standing like this? What is wrong with you? You didn't even sit down, neither offering me to sit. I'm sorry, ma. Please, come and have your seat. But actually, there is nothing wrong with me. I was actually going out before you arrived earlier, so uh, and I, I will soon go out. Sister Pemi Siriola Yinka, why are you sounding this way? What's wrong with you? It's okay. What about the issue of Brother Lucky? I learned you are still planning marriage with him. Sister Kwemisire, I'm talking to you. And is there any problem with that? Ah. But come to think of it, why will you go into a relationship that is not correct? Why? But please, ma, that is the man I want to marry. That's simple enough. Can't I just make decision on whom to marry by myself? Am I not old enough? Actually, please, come on, just be going because I, I have to go out. Start with me, Siri. It's okay. cut it off. Cut off the rope. Cut off the relationship. Free yourself from the yoke. Run for your life. Run with the speed of light. Ọláyínká. Pemisire Ọláyínká. Why did you cut that rope? Because I needed to be free. I want freedom. You don't need to do that. Don't you know that that rope is the source of your life? The Lord has used that rope to tie you in discipleship so as to know to walk in the way of the Lord and to fulfill his purpose in life, which is a pattern of a good discipleship. But the devil has deceived you to cut off the rope so as to hide you for his destruction. Can I tell you that without discipleship, you are on your way to destruction? you can never make heaven and you can never become anything meaningful in life. Hmm. I tell you, if you want to live a meaningful life and have rest in eternity, go back to discipleship. Retire the Nobody can stop me from this marriage. I am getting married to Brother Lock in a week again. I'm not sure if she will survive this. Hmm. And I pray she survives it. Yes. Because she has suffered so much in her marriage. Just two months ago, mm -hmm. she was rushed down here with serious injury caused by severe beatings by her husband, which terminated her four-month-old pregnancy. Exactly. That is what I am saying. Recently, her husband beats her again. If not that the doctor had to remove her womb, she would have died. <sighs> I also learned that because of some complications, the doctors are making their way into the theater for another round of operation. <sighs> this is so pathetic. I really feel for this woman because just within a year of her marriage, she has lost three pregnancies Even with our womb again? Please, why are you beating her? She was advised to walk away from her marriage, but she did not. Hmm. What a pity. Definitely, a life without discipleship is a calamitous life. We are one one We are one one drama. United we stand against the devil. Fancy dress.